وصحبه ومن والاه وبعد ní pẹ̀lú èjìká àwọn méjèèjì. bẹ́ẹ̀ náà ni adéjì Abu Humayd ètò tẹ̀lé Abu Humayd radiyallahu anhu àwọn náà sẹ̀lá ìbánu bí tuntun máa ń gbé ọwọ́ méjèèjì sókè dọ́gba pẹ̀lú èjìká àwọn méjèèjì ọjọ́ ìbámu pẹ̀lú ohun tó wá nínú ṣùgbọ́n ìyàtọ̀ kan tó kàn wá láàrin wọn ò ní pé àlékún àlàyé ó ń bẹ nínú ìgbàwọ́ ọ̀rọ̀ ti abẹ́fọ́mẹ́yì àwọn fi hàn yìí pé gbígbé ọwọ́ méjèèjì tànàbí sallallahu alaihi wasallam dọ́gba pẹ̀lú èjìká àwọn méjèèjì ó máa ń síwájú takbira takbiratul ihram kí wọ́n ti gbé ọwọ́ méjèèjì sókè dọ́gba pẹ̀lú èjìká méjèèjì wọ́n tó sọ yìí pé Allahu Akbar eléyìí kò túmọ̀ sí pé wọ́n ti gbé sókè dọ́gba pẹ̀lú èjìká méjèèjì kà sílẹ̀ wọ́n tó sọ pé Allahu Akbar gẹ́gẹ́ bí kò ti ṣe túmọ̀ sí wípé wọ́n á gbé ọwọ́ ń dúró títí tí wọ́n fi sọ Allahu Akbar tán kò túmọ̀ sí kò sí tako eléyìí ló fẹ́ láti sọ pé èèyàn lè ti kọ́kọ́ gbé ọwọ́ méjèèjì sókè kó tó ṣe Allahu Akbar ó lè ti kọ́kọ́ gbé sókè kásílẹ̀ kó tó sọ pé Allahu Akbar ó sì lè gbé ọwọ́ méjèèjì sókè dọ́gba pẹ̀lú Allahu Akbar pé kí wọn ti o bá wí ọwọ́ ọ̀gbọ́n jálẹ̀ náà ló gbé ọwọ́ rẹ̀ lọ sílẹ̀. eléyìí jẹ́ bí tuntun jẹ́ mbẹ́. wọ́n ní wá nínú ẹ̀gbọ́n ọ̀rọ̀ Malik ibn Huwairi radiyallahu anhu. àdéhìí tó dà gẹ́gẹ́ ti Ibn Umar. àdéhìí tó dà gẹ́gẹ́ ti Ibn Umar. báyìí ní bisimilá ti nà máa gbọ́ sókè tí wọ́n á bẹ̀rẹ̀ ẹ̀rọ. gbàtí wọn bá rúkọ gbàtí bá gbórí sókè láti rúkọ ṣùgbọ́n nínú hadithi ti Malik ibn Huwayrith àwọn sọ fún wa ń bẹ̀ pé gbígbé tí wọ́n máa ń gbé ọwọ́ méjèèjì sókè ó máa ti rẹ́gí pẹ̀lú etí méjèèjì nígbà tí hadithi Ibn pé máa muslim ló gbà ọ ìgbà wọrọ tí ibn Umar radiyallahu anhuma ọ̀nà àfẹsẹ̀ rìn lẹ̀ bal huwa muttafaqun alayhi kọ́dà tó muslim ló ti ẹ̀gbẹ́ jáde ẹ sì mà wípé àwọn ahadith sahiha wọn kì í takora wọn. غاية ما في الأمر أن كل واحد من راويي الحديث

òun náà rí i pé máa ń dọ́gba pẹ̀lú èjìká méjèèjì wọ́n lè ṣe wípé èjìká súnmọ́ èjì tó oníkàlùkù nítorí kò sí ètò sí nínú rẹ̀ tó burú. ẹtí ọ̀gbọ̀n dá oníkọ́ màmá pa súnà ẹ̀ rún ó sì o tún gbórí sókè láti òkú sẹmi alọrin hamida ọkà òkè àti bá àmàlẹ kí azẹsẹ ni ẹ abẹ fura nítorí pé eléyìí la pè ní nítorí wọn fi ṣe fatuwa ní mẹtàbí màlìkíyà ní ìsìn ìgbé ẹwọ gbọ sókè yàtọ̀ sí bẹ̀rẹ̀ ọrùn nìkan ètò ìdọgba ni pé tí ẹntì ọ̀kan nínú àwọn olùmọ̀ bá gbóyè tó bá ta kú nítorí wá nínú súnà súnà Ànábì sallallahu alaihi wasallam làgbọ́dọ̀ ti síwájú káfí sí wọ́ làgbọ́dọ̀ ti síwájú káfí sí wọ́. láti mọ̀ pé a máa gbé ọwọ́ méjèèjì sókè ní ìgbà tá a bá bẹ̀rẹ̀ ẹ̀rùn nítorí pé ká má gbàgbé o gbogbo àwọn hadith yìí tá a fà mú wa gbogbo ẹni ti pẹ̀lú ìbẹ̀rẹ̀ ẹ̀rùn ni. ìgbẹ́ máa ń gbọ́ sókè túbà lọ rò ó tún máa ń gbọ́ sókè tó bá gbórí sókè láti rò fún òkú síbà tí lè yà sọ́tọ̀ ni ṣùgbọ́n àsìkò rẹ̀ ò tí tó torí pé bìsìn ibi tá a ti wà náà ní takbiratul ihram ṣùgbọ́n màá tó ti pé àwọn àdéhùn tó mú ti takbiratul ihram wá àwọn náà tún mú àlékún àlàyé wá nípa tó jẹ máa rògbò gbígbórí sókè láti rògbò eléyìí ló fà á ló jẹ́ pé gbogbo ẹ̀ náà. وعن وائل بن حجر قال صليت مع النبي صلى الله عليه وآله وسلم فوضع يده اليمنى على اليسرى على صدره أخرجه ابن خزيمة إجباري ونيسي بلو القبض أي قبض اليسرى باليمنى wa anta qa'imun fi salat kò fi ọwọ́ ọ̀tún kò fi di ọwọ́ sí mu nígbà tó bá wà ní dúró ní orí rẹ̀ ó sì lè jẹ́ wad'an bima'na an tad'a al-yumna 'ala al-yusra wa anta qa'imun fi salat kò gbọ́wọ́ ọ̀tún kò gbé lórí tòsí nígbà tó bá wà ní dúró lórí rẹ̀ láṣẹ nígbà àmọ́ yìí ipò tí ọwọ́ máa wà nínú ọ̀run ó máa ń yàtọ̀ láti ó máa ń yàtọ̀ láti ṣèṣì kan nínú ọ̀run sí ṣèṣì mi nínú ọ̀run ẹni tí ń kírun lè wà ń dúró ó sì lè wà ní rògbò ó sì lè wà ní foríkalẹ̀ ó sì lè wà ní jókòó ó sì lè ó sì lè wà nipo ipò ìjókòó láàrin ìforíkalẹ̀ méjèèjì ó sì lè wà nípò ipò òun jókòó òun ṣe àtàyà àmọ́ yìí ipò tó wọ́n máa ń wà lọ́kọ̀ọ̀kan nínú àwọn àyè wọ̀nyí ọ̀yà tẹ̀síra ṣùgbọ́n ẹja sọ̀rọ̀ ipò tí wọ́n máa ń kò yàtọ̀ sí ipò tí ó wà ní rúkú mi gbogbo gbàtà bá rúkú nínú ọ̀ràn kíláàsì ọwọ́ wa di orúnkún wa mú bí ẹni gbà nǹkan mú tí ọ̀fẹ́ kọ́ lọ. láti mà wípé ipò wà ní a máa lọ sí ìforíkalẹ̀ ọ̀rọ̀ táwọn olùmọ̀tò sọ pé ọwọ́ ni kọ́kọ́kọ́ lọlẹ̀ ipò lọ́wọ́ wà ọwọ́ wà wájú ọ̀nà àkọ́kọ́ ń lọ sílẹ̀ ní lílọ sílẹ̀ tó wó lulẹ̀ fọlọ̀ mà ẹni tó wó lulẹ̀ fọwọ́ fi ìgbára rẹ̀ lọ sílẹ̀ ṣùgbọ́n si ti máa wà ní gbogbo a máa lọ sí kìnnì ìfúri kalẹ̀ lọ́dọ̀ àwọn apá náà sọ pé kún máa fi lélẹ̀ a máa lọ sí ìfúri ipò lọ́wọ́ wà a máa lọ ìfúri kalẹ̀ ọwọ́ wà níbo lórí ìtàn lórí táàbì máa gbèrò kó kò sí yàtọ̀ lọ́dọ̀ wọn láàrin ìforíkalẹ̀ kan àti ìforíkalẹ̀ míì nípa bọ́wọ́ ti ṣe wà. wàyí o ta wà ní ìforíkalẹ̀ gbogbo á ti mà ọwọ́ wa yà máa bẹ́ lẹ́lẹ̀ máa bẹ́ lẹ́lẹ̀ torí kó náà bẹ nínú àwọn oríkè méje tá ara wọn. a bá wá jókòó láàrin kó lọ́wọ́ ọmọ wa yọ ọmọ abẹ lórí ìtàmọ́rùkún wa. bẹ́ẹ̀ náà ni nígbà tí a bá fẹ́ dìde láti rákà kan lọ sí rákà mi lọ́dọ̀ àwọn olùmọ̀ tí wọ́n sọ pé ọwọ́ lákòókò mú lọ sílẹ̀ nígbà tá à ń bá ń forí kalẹ̀ tá a máa lọ sí forí kalẹ̀ kọ́ ní ọ̀pọ̀ lọ́lẹ̀ níbo lọ́wọ́ wà nígbà tá a máa ń dìde. kí wọ́n kó wọn lọ lẹ́kọ́ gbogbo torí ẹ̀ wọ́n ló fi àwọn màkà rẹ̀ ta kókó mẹ́tàléláàádọ́ta á ti rí pé ipò tí ọwọ́ máa wà kọ́ ó yàtọ̀ láti ṣe síta sí ìṣẹ̀ṣẹ̀ mi tábà wá dúró ń tábà dúró lórí ìrun àwọn fòkànhà hànàfíyà jumhurul fòkànhà àwọn olùmọ̀ tó pọ̀ jù hànàfíyà الشافعية الحنابلة gbogbo wọn sọ dúró lórí kọ á ka ọwọ́ wa léra wọn á gbé ọwọ́ wa léra wọn á dáwọ́ lẹ̀ nígbà tá a bá wà dúró lórí ìrun àwọn mọ̀láyé mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n sọ pé á ka ọwọ́ léra wọn nígbà tá a bá oríṣiríṣi ọ̀rọ̀ ló wá ń bẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ ló wá ń bẹ̀ nínú tọ́wá wọn á ní tó bá gbé ọ̀ràn ara ẹ̀ la fẹ́ kí ilé ẹ̀rọ àwọn ọ̀dọ́ wọnà látọ̀dọ̀ Imam Malik tó bá gbé ọ̀ràn ara ẹ̀ ní ọ̀dà tó bá gbé ọ̀ràn ara ẹ̀ ní pọ̀tọ́ tá gbé ààfẹ́ pé kéèyàn gbé ọwọ́ ọ̀tún lórí tòsí nínú ọ̀ràn ara ẹ̀ kàkà bẹ́ẹ̀ ní táwọn fẹ́ kó o fi kéèyàn ọ̀dà wọlé àmọ́ tó bá kírun náfìlà ni kò burú tó bá wù ẹ́ láti gbé ọwọ́ lórí ara wọn kò burú wọlọ́mù riwaya kan àtẹ̀fúríkù bẹ́ẹ̀ ní fẹ̀rí lọ́tí wọn náfìlà ṣíṣe ìyàtọ̀ láàrin ọ̀ràn yẹn àti náfìlà pé kọ̀tọ́ nínú ọ̀ràn yẹn kò burú nínú náfìlà riwaya kejì ó ní alistihbabu mutlaqa afẹ́ pé ká ti bẹ́ẹ̀ kò bá jẹ́ náfìlà kò bá jọ ràn án afẹ́ pé ká gbé ọwọ́ lórí ara wọn kò bá jẹ́ náfìlà kò bá ọ̀ràn án. rìwáyà kẹta al-karahatu mutlaqa àkórira rẹ̀ kò bá jọ ràn án kò bá jẹ́ náfìlà kò bá jọ ràn án kò bá eléyìí ni ọ̀rọ̀ orísun mẹ́ta tó wá lọ́dọ̀ mutaqaddimu al àwọn tó síwájú nínú àwọn màlìkíyà lakin al-mutaakhirun min al-malikiyyati àwọn tó dé gbẹ̀yìn nínú àwọn màlìkíyà àwọn tó ní tafsilun akhar àwọn lálàyé mi wọn ní wal-qabdu istinadan makruhun wal-qabdu istinadan makruh kẹ́ẹ́ bó ti wá nínú Mukhtasar Khalil. wọ́n ní kí á gbé ọwọ́ lórí ara wọn lẹ́ni tó rọ̀gbọ̀ sára ọwọ́ náà makro lẹ́ni tó rọ̀gbọ̀ kú sára ọwọ́ náà wọ́n là kórìíra rẹ̀. àwọn àgbọ̀ yìí ń bẹ̀ pé lọ́wọ́ká nàdálẹ́kà sí nánán kánà mustahabba lọ́wọ́ká nàdálẹ́kà sí nánán kánà mustahabba tó bá yẹ kí wọ́n sẹ́ni láti tẹ̀lé súnà yóò jẹ́ ta nífẹ̀ẹ́ sí àwọn ọ̀sọ́ o ṣùgbọ́n tá a gbọ́ ẹ̀mẹ́ ó tó bá yẹ pé mo fẹ́ rìláì lórí rẹ ni màkúrò ní tí mà á rìláì kọ́ kọ̀yẹ́ kọjá màkúrò tó àmọ́ àwọn màlìkíyà nítorí wà nù khalil wọn kà á pé màkúrò màkúrò ní ká ti kọ́bùdù ẹ gbọ́ tó ń sọ bẹ́ẹ̀ nítorí ń sọ ni pé tó bá yẹ pé a fẹ́ farati èmi ò farati lẹ́yìn náà sáà nídìí gbogbo eléyìí ni sóòní kìtàbọ̀ sunna àmọ́ ńgbà tó kọ́ àwọn tó fún rí màá. nítorí ọba ti wá nù khalil màlìkí ọ̀fẹ́ gbọ́ àbí ẹ̀yẹ wa nu ale wọ́n sọ ero yii ń n kọ́ra wọ́lẹ́mi yẹ kọ́ra wole mi wọ́lẹ́mi yẹ kọ́ra kàlílà fàcíl mọ̀hú kàlílò. kalilo tó o bá ka fọ́k tó ti ka khalil màrẹ́ kiri. bẹ́ẹ̀ wọ́n sọ pé máa ń tọ̀fọ̀ kọ́ra. ولم يقرأ الرسالة فعلمه خسارة tó bá ka fún tó ti ka rìsáàlà ajẹ́kọ̀ọ́ fún onímọ̀ rẹ̀ tó nítorí ẹ̀ dáhùn gbàgbọ́ nìyẹn ìta gbàgbọ́ nìyẹn dáhùn wò pé ìjọba ti wá nínú àlẹ́ ìjọba nù rìsáàlà kí ni tó tó so nítorí di eléyìí nínú kàlẹ́ nìyẹn ó ń sọ a fara nípa rẹ̀ pé ẹ máa lè kí ẹ máa yá ju dáadáa kẹ ẹ máa kàtí rà dáadáa bíkọ́sì ìtẹ̀yìn sọ pé mọ̀kúrò ní ká ti kọ́ but Khalil kò tako náà torí tí Khalil ń sọ ni pé tá a bá ṣe ìsìnádán òun mọ̀kúrò a ṣe ìsìnádán bóòlù sọ afẹ́ mọ̀kúrò sọ eléyìí ọ̀jọ̀ lọ́dọ̀ máa lè kí ya wọn fara mọ́ so kọ́jà gan lọ́dọ̀ àwọn muta'assiba al àwọn aláìmọ̀ kan tó yẹ kí wọ́n kẹ́ ń jàjà ń bila lásán ní irú àwọn àwùjọ wa níbi tí màlìkí àrà ti mú wọn lómi pẹ̀lú àìmọ̀ kan tó tó tó pé tó mú wọn dọ́rùn ẹni pé àwọn ọgbẹ́ ni tí ti kọ́ mu pé ìgbà tí rí súnà lọ́dọ̀ àwọn tó máa ń sọ pé àti kọ́bùdù yẹn náà àwọn náà ìyapa wà ó níbo gbọ́ wọlé ìyapa wà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú bí àwọn àtàwọn nù rìwáyà kan wọn láwọn gbé ọwọ́ sísàlẹ̀ dodo ẹgbẹ́ أبو ماندية أبي أفغانستان أبي تركمانستان أمستان ثانية سبب ده أنا بجد أنت اللي حنا فيها سكر ما أنا في أول يوسف سين يو فوات سالة دودورة هذه بدون ما في سالة دودورة كفوات ضعيف قلة سنين ومتلا شيخ الألباني رحمه الله سلسلة الأحاديث الضعيفة وآثارها sẹ́yìíẹ́ pẹ̀lú ọ̀mà. mílíọ̀nù sàlàyé àwọn àdéhùn tí wọ́n kó jọ tó jẹ́ wàhálà àti àwọn orípa burúkú táwọn àdéhùn yẹn ní nínú ìjọ lórí àwọn mùsùlùmí. ìgbà tí àfáàn sàlàyé tó ti ṣe jẹ́ kíkọ̀ tọ̀nà yàtọ̀ sí pàdé sì yẹn wà wọ́n ní ẹtú wọn kàn fa ẹni tí ń kírun ó tún fọwọ́ sẹ́bàá bẹ́ẹ̀ ẹ̀fín wà tó gbé ọwọ́ sísàlẹ̀ lórí ọwọ́ ti súnmọ́ ẹ̀bà abẹ́ gbọ́dọ̀ tó wá ní kòṣòro tó sara tọ́lá ẹni ọ̀gbà ọ̀rọ̀ yùn àfi ń gbàtà ti ti kọ́kọ́ wà bọ̀ ayé tẹ̀síta ti ti bá wà bọ̀ ayé tani ọ̀sọ̀rọ̀ ilé ọ̀sẹ̀njẹ́ ọ̀sọ̀ tọ́ ètò àdọ́gba gẹ́bí Sheikh Bakr Abu Zayd rahimahullah bẹ́ẹ̀ ti kọ́ tírà kan nípa ibo láti máa gbọ́wọ́ sí ga gbọ́dọ̀ máa gbọ́wọ́ sí wọn kọ́ tírà kan tó yẹ pé láàmì nípa rẹ̀ wọ́n ti tàṣẹ̀ nípa àwọn àdéhì yìí báyìí tó lágbára jù tí Ibn Hajar mú wáyé ọ̀nà àdéhì tó lágbára jù nípa abo láàmú láàmú bọ̀ wá sí ló lórí àyà wa lórí àyà wa kálukú sí yà lórí àyà wa gbé wálé bá pẹ̀lú anabi muhammad sallallahu alayhi wa sallam fọwọ́bọ̀ ayédèbò yomna alẹ́lẹ́sọ̀rọ̀ anabi gbé ọwọ́ rẹ̀ fún lórí tòsí alẹ́ sọ́dẹ̀rẹ̀ yìí lórí gbáyà rẹ̀ ó gbé ọwọ́ rẹ̀ fún lórí tòsí lórí ìgbáyà rẹ̀ bákùrọ̀ àbúzẹ́ yìí fi hàn wá ipá ó sì mẹ́nu riwaya kan tó wá lọ́dọ̀ imaamu ahmed rahimahullah ipò orí àyà náà láàmú gbé ọwọ́ lé tọ́ wọ́n ṣàlàyé dáadáa ní ó kan àyà láàmú gbọ́wọ́lé wípé fasalli li rabbika wanhar wọ́n wàá gbéwọ́ ló kan àyà bí ẹni fúnra rẹ̀ lọ́rùn lẹ́yìn kò sẹ́rì bákan náà sẹ́wá kíyèsí sórí àyà là ń gbọ́wọ́ tó ti àdórí kù ẹkí ìdílé máa ń kírun lórí ìkùnrin àwórí àyà ìdíkùn rẹ bá jáyà ẹlòmíì lè sùn báyà ni ẹlòmíì àwórí ìkùn ló gbélé ìkùn kọ́ láti ní kí wọ́n gbọ́wọ́ ní ibo lórí àyà lórí ẹ̀ àyà láàmú gbọ́ wálé kìí ṣe orí ìkùn níbi àti rí ní ìkùn. ipe àwọn ṣe kọ́p kọ́pùtù tí wọ́n sọ yẹn nínú fẹ́k ìnigbólò yẹn ti jẹyọ torí ìwáyà kan tó wá nípa àdéhùn pé kọ́bọ́bọ́ yusrọ́ọ̀bù bí yòmùnà ọ̀ akọ́kọ́ nínú àwọn olùmọ̀ọ́kè ni wọ́pù ẹ̀wọ́pù ọ̀lẹ́yọmùnà alẹ́ yusra ẹ̀ mọ̀ pé yàtọ̀ mi méjèèjì tí wáyà ó fọwọ́bọ̀ wọn gbé ọwọ́ wọn lé tó bá dé gbé ọwọ́ lórí ọwọ́ bá ti máa ṣe nì báyìí ìyẹn ni pé ọrùn ọwọ́ yìí dédé ọmọ ká àti kéde pé obìnrin lórí ara wọn báyìí àgbè lórí ara wọn báyìí dédé bì tó wá gbélé tó bẹ́ẹ̀ ńlá máa gbé ọwọ́ wa lórí ara wọn kìí ṣe pé á ti ọwọ́ wa bọ́nú ara wọn bí ọmọ sùkúù fún wa ní ọ̀yà ọ̀yọ́ àṣù ètò lọ́sẹ̀ àríwá àwọn eléyìí náà abẹ́yẹ̀ orí wọn ẹjọ́ máa kírun tó abẹ́yẹ̀ ò tí àìsí ẹ̀ sí rìn jìnnà. ẹ̀rí sẹ́nu mi sì báyìí lórí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ìlú ẹ̀ka sí wọ́n ní ká gbé ọwọ́ ẹgbẹ́ lórí ilé ẹgbẹ́ lórí tí o sì. nínú hadith abdullahi bin Mas'ud radiyallahu anhu wọn náà nàbí sallallahu alaihi wasallam wọn rí mi pé mò ń kírun mo wá gbé ọwọ́ sí lórí ọwọ́ ọ̀tún. anabi sọlá na wọn ayọ ọwọ́ ọ̀tún kúrò lábẹ́ ọwọ́ òsì ọwọ́ lórí ó túmọ̀ sí pé lórí tọ̀tún tọ̀tún náà máa lórí tán eléyìí jẹ́ ẹ̀gbà wọ́ọ̀rọ̀ tó fi hàn wá ń bu lọ́wọ́ wà. kí wọ́n àwọn dáyàtọ̀ ń bì gédégédé àwọn nìkan tó ká dáwọ́ lẹ̀ tìrẹ̀tì bá ti rántí kí òun tó dáwọ́ lẹ̀ wọ́n ti mọ̀ pé tánu Málìkì nínú àwọn rìwáyà tó wá tó yẹ pé Allahu a'lam bi sihhatiha àwọn ẹni tí àwọn fẹ́ gbé wọ́n fẹ́ gbé fún káwọ́ kágbọ́ lórí ara wọn. wọn mọ awọ àwọn ìdálẹbi ṣe excuse fún malik tó fà tí nípa má ti kọbdò nínú tí wọn sọ wọn ní malik ó ti fàtàwà kárí madina tó fa wàhálà láàrin rẹ̀ àti gọvnọ madina gbà so lẹ́yìn òdodo ni wọn á ní kí wọn na imam malik òdodo ni wọn nà lẹgbàá Allahu akbar wọn olùmọ̀ ẹsẹ islam tí ẹ bá rí tó kò ìmáàmù Abu Hanifa wọ́n ti wọ́n mọ́lé wọ́n jẹ gba títí títí ìmáàmù Ahmad wọ́n ti mọ́lé fọ́dún gbọ́rọ́ wọ́n tó túlẹ̀ wọ́n fi yà kódà gan nínú ọlá tó lọ sí fún Ahmad rahimahullah ó ní kan nígbà tí lù tí lù tí lù ó ní á jáde kan lójú gbogbo èèyàn lù ohun tó ń fi mú ṣòkòtò òun jọ yẹn ọjà bí òkú ó ní wọn á gbé hàn ó dojú àmì lónìí ìwòwò wọn hàn dà ó ní wọn lọ àti fún wọn ti mú ṣòkòtò lọwọ torí pé n tó mú lọ ti já tíjì òun fi ọlọ́run àmọ́ dáàbò bo àwọn ẹni tiẹ̀ àwọn olùgbàgbọ́ òdodo bẹ́ẹ̀ ni mama Abu Hanifa ó lù wọ́n ní lùlù gidi Abu Ja'far al-Mansur wọ́n pe Abu Hanifa kókó wá jẹ olórí àwọn adájọ́ fún àwọn olólùmọ̀ àgbà ìgbà tí wọ́n dá ad-Dawlatul sílẹ̀ Abu Hanifa sì sọ pé àwọn ò yẹ fádájọ́ àwọn òye fádájọ fún ọwọ́ ẹlòmíyàn sí wọn ní irọ́ pa Abu Hanifa ní ẹ̀rí nǹkan fún tó bá ti hàn kókòrò nínú sókòrò yẹ kọjá báyìí ni wọn sọ lọ́pàá ti ká tó ọkọ̀ tẹ́ ẹni tó wà ní ipò alámòjútó Màdínà ńgbà yẹn ọ̀tẹ̀ lọ́rùn. àwọn òpìtá sọ pé wọ́n lu ìmáàmù rẹ̀ débi wípé ìsan ọwọ́ wọn sì yẹ̀ wọ́n yẹ̀ débi pé ọwọ́ yẹn kò sí dá kọ̀ǹtrol mà máa má lè kò lè sọ kọ́wọ́ pé lọ òkè kọ́wọ́ sì lọ òkè sọ wípé kò lè gbé ọwọ́ mọ́ àwọn táwọn wá ń sọ pé káṣe kọ́pdò gẹ́gẹ́ bí súnà ti ṣe mú wa wọ́n ní bóyá ó wọ ìmáàmù Malik tó síláàkì tí ò tẹ́ gbé mọ́ ni Malik kò fi ṣe kọ́pdò mà làwọn ọmọlẹ́yìn rẹ̀ làwọn tí wọ́n ń wá àwáwí. òfin torí eléyìí wọn á ní òfin akẹ́kọ̀ọ́ pẹ̀sìn tó bá yẹ kó òun kà á fún pé ara àwọn kò ní sọ bẹ́ẹ̀ tẹ̀wọ́n káwọn nípa ẹ̀ ọlọ́run àwọn nípa ọ̀rọ̀ <clears throat> kí wọ́n lè rí màlìkíyà lórí pé àrísẹ̀ kọ́bù ẹ̀rí wọn onáà ní hadithi al-musii usolati ẹni tó sà tó sà tètè nínú ọ̀rọ̀ wọ́n ní bẹ́ẹ̀ yẹn ànábì ọ̀dà kọ́ ká gbọ́ lórí ara wọn ó túmọ̀ sí pé kò sínú ọ̀rọ̀ tẹ́lẹ̀ yìí nìkan là ànábì ọ̀dà sọ ṣàǹkẹ́ tí wọ́n sọ ọ́ pọ̀ díẹ̀ kò sí dùn àwọn ìsìnkú táwọn bẹ́ẹ̀. kò sí isti'aza ń kò sí basmala ń kò sí gbígbọ́ sókè ń bẹ̀rẹ̀ ẹ̀rọ kátó pé gbígbọ́ sókè tá a bá rò kátó gbígbọ́ sókè tá a bá dìde láti rò kú gbogbo etí wọn sọ iná kì í sára àrùn torí rẹ àìwé ń ọ kò túmọ̀ sí kò sí rárá nínú fún tó bá torí pé ẹnu àwọn olùmọ̀tìkù pé gbogbo ń tó wá nù àdéhùn yẹn kọ́ àwọn ọ̀ràn yẹn àwọn ni ta wá sọ lórí ara àwọn ọ̀ràn yẹn títí ọ̀ràn yẹn súnà nínú àwọn súnà ìrùn táwọn táwọn pé wọ ìwọ ẹnsẹ́dẹ́lù kẹ́yìn ẹ̀yìn ẹ̀ ara kan tí wọ́n fi ṣe ẹ̀fẹ̀ ni wọ́n máa fi fẹ́. wọ́n á ti torí pé lè máa mú ká ti kọ́ọ̀bù wọn yọ. eléyìí ń gbígbẹ́ ní ṣẹlẹ̀ láwọn agbọ́n bíi kan. ìsìláàmù ti súnà ẹ̀rí nǹkan mẹ́rin ẹ̀yin lẹ́yìn ti súnà nàbì sọ̀rọ̀ àdìsọ́lẹ̀ bí àjọmọ́ àti ìzálà nìyẹn ẹlẹ́yìn ti súnà nàbì sọ̀rọ̀ àdìsọ́lẹ̀ ẹ wá ẹni tí wàá tilẹ̀ kí wọn tó gbọ́ lórí ara wọn yọ ọ́ lè máa mọ̀ tí wọ́n bá ti wà nù àwọn mọ̀mọ́ ńṣe ni ká fi yé wọn pé ẹ wá pé sáfù ni o ẹ wá kírun ẹ bá nǹkan náà ẹ̀ ń torí pọ̀ tẹ̀lé súnà àdébí sọ̀rọ̀ àlè sọ̀nà ẹ sì lẹ́yìn ìdáná tó gbé dà wá sọ̀rọ̀ tó sọ̀nà sọ̀nà náà dà sọ̀nà náà dà tẹ̀lé ìtumọ̀ sí pé nígbà míì àwọn èèyàn ìwọ̀nba bá ti mọ wọn fẹ́ wá formalize Islam lórí bí ìmọ̀ tí wọ́n ti ṣe máa kínkínní o ṣèlú báwọn wò pé ìgbà táwọn onítọ̀rí kọ̀ táwọn náà ti ṣe kọ́ gbùdù ó yẹ kẹ́ni tí wọ́n tẹ̀lé súnà kọ́ kọ́ pàǹtí onítọ̀rí kọ̀ bá tẹ̀ tẹ̀ sí ni wà ló já àdáni kẹfì kìtàbù súnà tọ́ba wa náà àkùrá náà ti súnà kọ́ sátó pàtì náà wọ́n sá ni ẹ pàtì kálíbà àdáyàtọ̀ ẹ̀wọ̀n kẹ́mẹ́ọ̀ so nítorí pé. nígbà tó yá wọn ni gbogbo tí o bá ti pé Imam Malik lọ sọ kápátì Malik ti sọ pé ẹni ti Malik sọ pé sálámà kanikẹ́ máa ṣe o tún bọ́ sí tó o bá sálámà méjì gbogbo rẹ àwọn ẹlẹ́yà ìmọ̀kan là ń pè nítòsí yẹ gbogbo máa ń nìkan lọ o because nítorí wọn fẹ́ fà ìmọ̀kan sí lọ́ndà tó ọmọ tara rẹ jẹ orí ti dúdú náà ó tún máa wá bó ṣe dé dú sínú orí ẹlòmíì pé káwọn náà gba tó ń wí gbọ́ torí ẹ̀ ló ti jẹ́ pé adúpẹ́ fọlọ́ because ẹni tó bá ti jẹ́ pé kọ̀ wá mà wàhálà ó ti pọ̀ jù nù gbèsè ayé yóò sì máa dìfẹ́ǹdì tí ò ṣe dìfẹ́ǹdì torí ẹ̀ ká ṣe kọ́bù ká ṣe wọ́bùrù wọ́bùrù yóò mú àlọ́ yóò sọ̀rọ̀ àti sọ́lẹ̀ eléyìí ni lànà nàbẹ̀ Muhammad sọlá sọlá kódà nínú àdéhùn kan ti wáyé nìyẹn wọ́n ní wọ́n àrí ànábì ní ìdúró lórí rẹ̀ àyàfi kọjá kó gbé ọwọ́ lórí ara rẹ̀ eléyìí náà láti fi sẹ̀rí pé bọ́ ọba tún dìde láti òkú gbọ́lọ́gbọ́ ọ sí gẹ́gẹ́ bó ti wà kó tó rò kú ó gbé lórí ara rẹ̀ sọ eléyìí ni sunna anabi Muhammad sọlá àlùfẹ kò sì sí ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin pé kálukú gbé ọwọ́ lórí ara lórí rẹ̀ eléyìí ti ṣe ń dáadé máa ti torí ẹ bára wa dáa láti sọ tá a sọ̀rọ̀ àwọn olùkọ́ tó ń tú àwọn ìyá ọ̀dọ́ wa àti bàbá wa kí wọ́n kọ́ bọ́ọ̀lù kí wọ́n tẹ́lẹ̀ lù àwọn. Ah. so èyí tí wọ́n gbọ́ yín tó ń ṣe máa ṣe ó ti náà ló sì wọ́n rí máa ti wò tọ́. eléyìí ti ṣe ń dáadé máa ti torí ẹ pẹ̀lú àwọn kẹfẹ́rí kẹfẹ́rí báwọn. láti lè lọ yọ àdá sọ̀rọ̀ gẹ̀dẹ̀ gẹ̀dẹ̀ yẹn ti ti pọ́n pa. tọ́wá ni ẹ bá mú àdáyé ọmọ ti ẹ̀rọ pé bóyá eegun ni wọ́n fẹ́ sá alọ́gẹ́dẹ̀ tó ti rọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ ẹ̀mí àpà àti tutù wọ̀bẹ̀ torí nǹkan tí ò bá lójú ẹ má lójú ẹ má dá wà ẹnu bá wà very very easy àmọ́ ti dá tòtí wọn bá gbọ́ nǹkan kan yìí tó bá ti sàlàyé fún tó máa bá bá fẹ́ fún dáadáa yọ tẹ̀lé ẹni tí ó sì ní tẹ̀lé kọ́ ní tẹ̀lé kò ní ìtumọ̀ á tẹ̀sẹ̀ wá máa tó gbogbo náà kọ́tẹ́ kémi náà máa jí rí láàárọ̀ láàárọ̀ sókè mú nǹkan mi gbọ́ bó wọn bá gbọ́ tó bẹ́ẹ̀ lómi ọ̀gbọ̀ ẹ̀hìn tí bá ti tẹ̀sán máa ń fẹ̀sẹ̀ ń wó oúnjẹ àti ń wó oúnjẹ kò ní kò sínú pé kí n máa kíyèsí ọ pé ẹgbẹ́ wa ló ti tẹ̀ àbí ìtẹ̀gbẹ́ wa tẹ̀wọ́n kí tẹ̀sìn wa ló ti pọ̀ nǹkan.

sáma fi ẹ̀tẹ̀ sílẹ̀ sáma lọ palapalapa lẹ́yìn náà ẹni tí o bá tún gbọ́ rẹ̀ lórí ara wọn lẹ́yìn rògbò onídìí kíkẹ́ lọ kíkẹ́ lọ dènà dé ẹ̀rọ àgbẹ̀ ẹ̀jọ̀ nàbí owó kí náà nàbí owó pékè ẹ̀yin náà ti mọ̀ pé kò sí ná torí pé owó nìkan wọn máa ná náà lẹ́sẹ̀ lẹ́yìn nàbí owó torí di kò nídìí wàhálà ìṣòwò gbọ́ yìí àníkọ́ lọ́wọ́ balẹ̀ àbí òye wa.

tẹ́bá ní òfin nínú ṣẹ̀ríà ibi ad-dalil al-mutlaq yuhmalu ala itlaqihi hatta yarid as-saqim ẹ̀rí tó bá wá tí wọ́n là orí bó ṣe wà náà láwọn àlò títí tí ń tí ọ̀là òfìdé kò sì sí tí ọ̀là àtijọ́ gbẹ̀dà kìá n ò rí ànábì rí lórí ìdúró nínú àtikọ́jọ́ kọ́ gbọ́wọ́ lórí ara wọn kí ni tó tún sẹ́kù dáhùn wa àyàfi tó bá sọ dídúró tá a dúró lẹ́yìn rúkú kìí ṣe dídúró wọn ń pè nu sẹ̀ríà ọ wá sí wàhálà tó tún pọ̀ ju tàkọ́kọ́ lọ tó fi mẹ́rin wá náà alùkìtàbù ọ̀sùnà pé wọ́n èpè ń dúró ẹ̀sìn ẹran sínú àwọn àdìsíta kàtíwájú wípé nígbà tó bá tán nàró títí tó fi ma àbí tí bàbá sọ pé téèyàn bá ti kọ́kọ́ dúró tọ́wárùkù tó tún nàró lẹ́yìn rẹ̀ ìjókòó wọn pélé ìjókòó báwo ìjókòó tá a wà ń dúró gbogbo èèyàn ìdúró wọn láti sọ fi tí sọ tá a pè sè yẹn onípa àwọn hànàfíyà ni ntí ń bẹ síwájú kí ni ntí ń bẹ wọn ni kọ́wó màtún làwọn ń pè kọ́wó màtún wọ́n bó ti wá nínú tabiyyinu al-haqa'iq sharhu kanz ad-daqa'iq wọ́n ni kọ́wó màtún làwọn ń pè kẹsì kìyà afa kan wọn ń àlàyé lórí ọ̀rọ̀ tó ń sọ nù tíra òtún tẹ́ kẹta nù tíra náà wọ́n ní gbogbo ìdúró. tí o bá ti ní ká kí alukurani nínú tí o sì ní ká ti nínú orúkọ rẹ̀ ní kíni kọ́wó màtún. àbá tí wọ́n lórí tíra yẹn tọ́jú tíra wá ní a ọ̀rọ̀ yìí mà yẹn lẹ́nu pípọ̀ o. ṣé ti ń bẹ lẹ́yìn kò sí inú bí o bá ti ẹni tí ó ń kírun kò lè parí sísọ tẹ̀mí Allahu liman hamidahu tán àyàfi níkíni nídúró yẹn kásẹ̀sẹ̀ má ti sọ rabbana wa lakal hamdu tí wọ́n wí àfi nídúró. tí rabbana wa lakal hamdu ti tasbih tasbih bẹ́ẹ̀ náà hamdan kathiran tayyiban gbogbo ilé ti tasbih. lórí ìdílé ilé ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́rin. àṣìṣe yẹn fi wá nù afa tó wá mú àdéhìí wá fún wa àdéhìí ọ̀gáàdì tó dùn sọ́ọ̀mì eléyìí ó ní pẹ̀lú kíkíó nínú lẹ́sẹ̀ gẹ́gẹ́ tó wá nù àdéhìí ètí Imam Malik gbé jáde ìgbé innal musalliya idha qama yusalli fa innahu yunadi rabbah àbí fa innama yunadi rabbah tí akírun bá fi lè dúró tí ń kírun níṣẹ́ ní bọ́lá wọn bá ní ọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ o. falyanzur ahadukum kayfa yunaji torí náà kóníkàlùkù yẹn ṣàkíyèsí báwo ló ṣe ń bọ́lá wọn bá lọ́rọ̀ jẹ́ẹ́jẹ́ báwo ló ṣe ń bá sọ̀rọ̀ jẹ́jẹ́ sọ̀nfarabalẹ̀ bá sọ̀rọ̀ tí ariwo ọmọ yọ lẹ́nu nígbà tó ń sọ tí wọn náà máa pariwo ọ̀rọ̀ jẹ́jẹ́ la pé o sọ máa pariwo ìdí táwọn ibi sọ báyìí ni pé sọlá àdùsọ náà wọn wọnú mọ́tíláṣí wọn á rí táwọn yẹn ń kírun lọ́tọ̀ kọ́kọ́lùkù yẹn náfìlà ariwo yìí wá pọ̀ jù tànàbì tí wàá sọ àdéhìí níparí rẹ̀ wọ́n ní wala yarfa. بعضكم فوق بعض صوته بالقرآن أو كما قال صلى الله عليه وسلم ẹnìkan apákanu yóò gbọ́dọ̀ gbóhùn sókè lórí ẹnìkejì rẹ̀ pẹ̀lú alukurani tí wọn bá ń ké yẹn kó gbọ́dọ̀ gbóhùn sókè tayọ tọmọ ẹ̀yà rẹ̀ alukurani tó ń ké torí pé ibi tí wọn bá ti gbóhùn sókè ó ti ṣe kó ike sọ. à ń sìn bùkátà láti jẹ́ parí sọ dáadáa ìjátìlẹ̀ ìbárí báyìí irun à ń bùkátà láti kí o nínú rẹ̀ débi pé ẹnìkan tó wá bá nàbì sọ̀rọ̀ láàrin sọ̀rọ̀ tó náà wà máa kí o kankan ké tẹ̀mọ̀ pé ànàbì kọ́ ní kíni kọ́ máa sọ pé subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billahi al-ali kẹfẹ tó wà Abu Dawud gbé jáde ìgbé máa ti ń wí ó ti dípò ọlọ́run ní ké lórí a kì í gbẹnu lọ́wọ́ a kì í gbẹnu lọ́wọ́ kẹfẹ Ànábì bí wọ́n ti sọ fún ibn al táwọn sọ pé fẹ́ni tó sin àwọn sì ti ọlọ́run ọkẹ ọ̀ọ́yán ó ti dọ̀rọ̀ àwọn èèyàn àbí ọ̀dọ̀rọ̀ àwọn èèyàn ọ̀dọ̀rọ̀ àwọn èèyàn á gbọ́dọ̀ mú wọnú wọn. wọ́n wá kírun tán alábìsọ̀lá àṣẹlá sọ fún pé irun tó rí yìí báyìí o la yusluhu fiha shay'un min kalami an-nas nǹkan kan nínú ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n sọ ọ̀kọ̀tọ́ ká mú wọnú wọn. irun wà fún tilawatul Qur'an wat tasbih wa dhikrillah. ọwọ àkọ́kọ́ kí àkùránì kátà bọ̀mọ́ fọlọ́ kátà ìrántí ọlọ́ọ̀ni yé pé ká máa fi sọ̀rọ̀ àwọn èèyàn so eléyìí á wá pé a bá wà lórí tóbi débi pé ẹni tí ó ya yáyá tí ó lè sọ̀rọ̀ kọ́rọ̀ yé kò lè wí nǹkan kan ká ká máa ti wí tó náà bá lórí ẹ̀rọ pé kò lè ka ha tó bá dórí irun afẹ́pẹ́ kọ́ máa yí ahọ́n rẹ̀ bí ẹni ń kíó ẹ̀rọ pé tí wọn náà máa ń ké fatiha ọmọ ọmọ yí ahọ́n rẹ̀ tètè ọmọ bẹ́ẹ̀ la náà máa demonstrate tonti gbé tí o lè mú nǹkan kan jáde ìdí ni wípé ẹni tí ó kí o ahọ́n rẹ̀ ó mì ètè kíkí owó tó di kọ́ jáde bàbá eléyìí àbí ìyá eléyìí ọ̀rọ̀ tiẹ̀ ò lè jáde àìwá lè jáde ọ̀rọ̀ rẹ̀ kò túmọ̀ sí pé kò ní lè gbọ́n ahọ́n gbẹ̀tẹ̀ láti sí mọ̀ ìgbé al-maysūru lā gbogbo ètò bá rọrùn fún wa ṣe àní pàtì nítorí ìta lè ṣe. ìyẹn ni pé a lè kéwú láì gbọ́n ahọ́n láì gbèsè eléyìí kọ́ máa gba ahọ́n gbèsè nígbà tí ọ̀rọ̀ ní jáde ó ti ṣe tọ́jú ọ̀ràn yẹn lórí tó lè ṣe fattaqullaha mọ́tòkà báwo soro làwọn tó lè sọ̀rọ̀ àwọn tó bá àwọn ni àdéhìí ń bá tẹ́lá ti gbọ́ orúkọ sábẹ́ yìí láti mọ̀ pé Al-Madina ní ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ torí Ubada kò sí Maka Madina ni Ubada wà Ubada ti jọ́ kan nínú àwọn Al-Ansar àwọn ará Madina. ولا النبي صلى الله عليه وسلم يقول لا صلاة لمن لم àá. بأم القرآن وسير kan. tí ó lálàáfíà dọ́gba pẹ̀lú sẹ̀ríà fún gbogbo ẹni tó bá kírun tí ò ké Ummul Qur'an Ummul Qur'an ọ̀nà ni kíni pé pé ìdí tó ń sì fi pé bẹ́ẹ̀ ọ̀rọ̀ pọ̀ lẹ́nu àwọn ní nínú sọmárì rẹ̀ ní sọrọtù fàtà ìdí nu tó fi jẹ́ Ummul Qur'an Ummul Kitab òun náà ní Ummul Qur'an kò sí irun kò sí irun kan tó táàpù irun lálàáfíà tó bá ti kùnà láti ké Ummul Qur'an àti dúpẹ́ fọlọ́ pé gbogbo ara màá àbá màá ké akọ àbí inshàlá màá ẹhẹn ẹ sọjá ni àmọ́ ké inṣàlá àmọ́ ké kọlọ ma jẹ kọlọ ma mú mi máa ké rẹ kú wa èdè àti máa ké kọlọ fún wa máa ké torí ẹ eléyìí Suratul Fatiha kódà àwọn olùmọ̀sọ pé ńgbà tó náà sọ pé náà ní nítorí kò sí ń tọ́ta sára tó kò sí ń tọ́ tó bọ́n bá fẹ́ kọ́ àkùránì ma ké kí náà kọ́kọ́ kọ́ fàtà bí lè mẹ́mọ́ bá kírun kí náà kọ́ ké fàtà èèyàn fẹ́ dáhùn rẹ̀ kí kí náà kọ́ ké fàtà nínú àdéhùn yìí wọ́n á ní lā ṣalāta má lam yaqra' bi ummil Qur'an ay liman lam yaqra' bi ummil Qur'an fi ṣalātihi kò sí ìrùn fẹ́ tí ò bá ké hà nínú òun rẹ̀ nítorí pé lọ́kọ́rọ̀ alìsánù fàtíhàtà kọ́rìjà sọ́lá wà á fọ́fọ́ àní ẹ̀kọ́rọ̀ àhábí ha lọ́sọ̀lá tẹ̀lẹ̀ wọ̀. òkè fàtí àkótó bẹ̀rẹ̀ rún ọ̀ wá ké nù sẹ́wọ̀n kí yẹn ti ra rẹ̀ rún. torí rẹ̀ níta ti mà kò ní ìdíkà sọ. torí bá ti ti wà ní òní lásọ̀lá tẹ̀ lè mẹ́lẹ́mìí ẹ̀kọ́rọ̀. بأم القرآن في صلاته شما المعلوم كالمرفوع انتو تيجي وادا بي بتاتي ويني لو بلا نبي في صمع لا صلاة لمن لم يقرأ بأم القرآن في صلاته في صلاته معلوم وتيجي nítorí tó bá ké lóde ìrun ó ké nù òrun kìí ṣe táwọn wí wọ́n ní lè man man yẹn nínú sẹ̀ríà min alifọ́ọ̀dì lọ́mù wọ́n bẹ nu gbólóhùn tó kárí gbogbo yẹn lè man ìmáàmù wọ̀bẹ̀ lè man máàmù wọ̀bẹ̀ lè man ẹni tí ń dànù kí wọ̀bẹ̀ sátún lórí ti kẹrin kò sí kò sí máàmù náà ni yóò sì padà di mọ̀sùlùmí yóò sì padà di mọ̀fárì. kò sí oríṣi kẹrin náà àti kẹrin eléyìí ìní imaamu shafi'i gbọ́ yìí àti ahmed táwọn sọ yìí pé gbogbo kírun ẹnìkan tòlá ti fi ń ń ọ̀kan. ó sì tọ́ka sí tá à ń fẹ́ tààràtà ó tún wá fẹsẹ̀ rìn lẹ̀. ìpè lásán láta lèmọ́ lẹ́mú yọkùrọ̀ àbí ọmọ ìkìtà bí ọmọ ìkùrọ̀ hàn torí rẹ̀ tó bá ti ké al-Fatiha ò ní ọ̀ sọ̀wọ́ am kunta imama am kunta ma'muma am kunta munfarida kò sí yàtọ̀. wa qala ni imam Abu Hanifata rahimahullah àwọn ní afẹ́. afẹ́ pé kí ìmáàmù ké fàtà ṣùgbọ́n òun gangan fúnra ara rẹ̀ kì í sọ̀rọ̀ àyàn lórí ìmáàmù torí kọ́nà sọ pé fakọ́rọ́ ooo máa tẹ ẹ̀sẹ̀rọ̀ mi àlùkọ́rọ̀ ha máa mi ní alifáàdù lùmù ẹ kí òun kó gbogbo tó bá rọ̀ yín lọ́rùn gbogbo olùjẹ́kúrú ọ̀lọ́ ó ti kírun lọ́dọ̀ Abu kí ló dé àdéhìí sọ pé la salata liman lam yaqra bi ummil qur'an wọn ní bẹ́ẹ̀ tẹ̀lé àdéhìí yẹn ọ̀fẹ́ tẹ̀lé yẹn lẹ́sẹ̀ kẹfì dáa ṣùgbọ́n àdéhìí yẹn khabarul wahid Abu Hanifa ló sọ̀rọ̀ yẹn wípé khabarul wahid ní ìròyìn ní tó tọ̀dọ̀ èèyàn kan wá àbí ẹ̀ta wóró èèyàn tí ò ti pọ̀ débi pé àlè rorọ́ sírú wọn ọwọ́ ajẹ́ kábọ̀rù wáhìn tó mú àlékún wá lórí tó wá nínú alukur'an nítorí pé alukur'an sọ pé faqra ooo máa tẹ ẹ sọ̀rọ̀ mi alukur'an la salata liman lam yaqra bi ummil kitab bi ummil qur'an àlékún ni lórí tó wá yẹn wọ́n wá ní tá a bá kọ̀ǹsídà àdéhìí ajẹ́ pé bọ́ sábẹ́ píríncípù tá à ń pè ní kíni az-ziyadatu àlékún lórí ẹ̀rí tó wà nínú alukur'an òfin táwọn sì ń lò ní hànàfíà ni pé az-ziyadatu 'ala an-nassi naskhun wa la yajuzu naskhu al-kitabi bi khabar al-wahid rẹ̀ ó ti dàlékún lórí ayé alukur'an. òfin ti àwọn ti sọ ibi gbogbo àlékún lórí àyà alukur'an ó túmọ̀ sí pé apá òfin tàkọ́kọ́ rẹ̀ nù bẹ́ẹ̀ sì ni àdéhìí site èèyàn ẹ̀ta orógbó àwàkọ̀ lágbára láti pàtó wá ní alukur'an rẹ̀ ẹ̀ ka sọ̀rọ̀ nínú alukur'an bẹ́ẹ̀ ni madhabu Abi Hanifa lọ́dọ̀ imam Malik àti imam Ahmad nínú riwaya kan àwọn sọ pé tíyẹn bá ti jẹ́ pé yẹn ń kírun lẹ́yìn imam no àwọn sọ pé dandan ákìó nínú gbogbo raka gbogbo gbogbo àwọn imam yòókù wọ́n sọ pé dandan ákìó nínú gbogbo raka á ti ké Fatiha nínú gbogbo raka ṣùgbọ́n ìyapa tó wà láàrin tiwọn ni pé Fatiha yìí báyìí tètè yẹn bá ti ìmáàmù yóò tún kè bí ẹni tó wà lẹ́yìn máa kò sì sí ìyapa láàrin wọn pé ìmáàmù òkè ẹni tí ń dárùn kí yóò kè ṣùgbọ́n ìyapa tó wà ní pé sẹ́ máa mú yóò kè fatiha nígbà tí ń kírun lẹ́yìn ìmáàmù. ìmáàmù Malik rahimahullah àti ìmáàmù Ahmad rahimahullah nínú riwaya kan lọ́dọ̀ Ahmad wọ́n ní ẹni tó bá ti ń kírun lẹ́yìn ìmáàmù kò ní ìdí láti ké fatiha níbi tí lèmọ́ bá ti ń ké o sókè gẹ́gẹ́ bí sọ̀láàtù subh wa sọ̀láàtù magrebi wal isha tó o ní ìdí láti ké nǹkan kan níbi tí ìmọ̀ bá ti ké o sókè ibi tó ti láǹfààní àti ké o òun náà nígbà tí ìmọ̀ bá ké o jẹ́jẹ́ torí ẹ̀ kò sí ìyapa ikú tí ìmọ̀ bá ké o jẹ́jẹ́ bóyá sọ̀láàtù dhuhr sọ̀láàtù al bákan náà ar-rak'atu ath nínú sọ̀láàtù al والثالثة والرابعة في صلاة العشاء يكو أنو كيوم بي أما بيتي إمام باتي كيو سوكي واني كيني أوني كيو ني بي إليه نيورو إمام مالك أتي إمام أحمد نو رواية ṣùgbọ́n ìmọ̀ ahmed nù ni wọ́n sọ pé wàá kíw wàá kíw ni wọ́n bi wọ́n léèrè nínú rúwáyà tó wá nù sọ́yìn Muslim àbí nínú rúwáyà Ibn Hibban àdàbí látú sọ́látú la yuqra'u fiha bi fatihatil kitab gbogbo òun tó a bá kíta kí fatiha ń bẹ̀ tá a kí fatiha ń bẹ̀ irun yẹn kò ní jẹ́ irun tí kò ní jẹ́ irun tó tó kò tó kò tún gbọ́dọ̀ tún mi kì ó sì wá nù rúwáyà mi lọ́dọ̀ Imam Ahmad àti Abu Dawud àti Ibn Hibban ikú anabi bí wọn léèrè pé la'allakum taqra'una khalfa imamikum sékè ti pé ẹ̀yìn wọ̀nyí ẹ̀ máa ń kíw lẹ́yìn lè má mú yín bí níjọ́ kan ń kírun lẹ́yìn anabi sallallahu alaihi wasallam irun àṣùbà qalu na'am qulna àní bẹ́ẹ̀ ni nínú rìwáyà kan qulna hazzan ya asúrékè ni àmọ́ asúrékè qala la taf'al illa bi fatihatil kitab ẹ̀ ti gbọ́dọ̀ dán wọn náà bá dé